Uh, SK. Uh, auntie, you forget something. The pink fabric. Uh. You nothing say it today loose. ẹ kú dédé wò yìí orúkọ ni Frank Donga kini ni mo lè sọ pé ó dára nínú iṣẹ́ wa yìí ṣé orin ni àwàdà ni eré sinimá tàbí oge ṣíṣe ah, ká má parọ́ oge ṣíṣe ń ṣe mo gbọ́dọ̀ gbóríyìn fún un orin ń ṣe dáradára eré sinimá àwa pẹ̀lú àwa náà ń ṣe dáadáa ṣùgbọ́n àwa pẹ̀lú ń lọ sí ìpele tí orin náà wà báyìí ṣe mọ̀ pé orin ti wà ní ìpele àgbáyé gbogbo olórin ilẹ̀ adúláwọ̀ tilẹ̀ Ghana ní tilẹ̀ Nàìjíríà a ní láti gbé eré sinimá wa náà dé ìpele yẹn yóò jẹ́ èyí tí ó dára tó a ní láti mọ àṣà àti ìṣe wa tó ń tèdè wa mo rò pé màá ṣiṣẹ́ lórí eré sinimá. Ah, which kind of a nonsense dream is all this one now? Eh? landlord i never owe you money before now. báwo ni màá ṣe gbé àṣeyọrí mi nínú iṣẹ́ yìí sí ìpele o mo rò pé ó jẹ́ èyí tí ó yani mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún èyí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà fún àtìlẹ́yìn àti ìgbárùkù tì yín ó jẹ́ èyí tó yani kì í ṣe ohun tó rọrùn bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ìgbà ni àǹfààní wà láti kúrò láti orí ẹ̀rọ YouTube sí orí àpótí amóhùnmáwòrán láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sí orí tẹlifíṣàn bí ìrìn àjò mi ṣe rí léyìí láti orí ìtàkùn ayélujára sí orí ẹ̀rọ amóhùnmáwòrán bam sí eré sinimá àti eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ ọpẹ́ fún ẹ̀yin olólùfẹ́ mi fún àtìlẹ́yìn mo ní ohun púpọ̀ láti dúpẹ́ fún kì í ṣe èmi nìkan ló wà nínú iṣẹ́ yìí ju gbogbo rẹ̀ lọ mo dúpẹ́. okay tell me wetin dey good about this morning. ah sebi we sleep and wake up some people dey die in their sleep. okay. Ah when i carry those clothes come wetin i tell you. ìpín dọ́gba láàrin akọ àti abo nínú iṣẹ́ eré sinimá lórílẹ̀‐èdè yìí ó jẹ́ ohun tí a ní láti mójútó dáradára mo sì gbàgbọ́ pé nínú àǹfààní kan náà fún gbogbo àwọn ènìyàn ni àti pé mo rò pé ẹ jẹ́ kí n tu dáadáa fún yín bí obìnrin bá jẹ́ ẹni tí ó ń gé sinimá tí ó sì gé iṣẹ́ kan fún wákàtí mẹ́ta tí ọkùnrin pẹ̀lú náà lo àkókò kan náà fún iṣẹ́ kan náà níwọ̀n gbà tó ti jẹ́ wípé iṣẹ́ kan náà ni owó kan náà ló tọ́ sí wọn kò yẹ kí a máa fojú kéré ènìyàn tàbí kí a tàbùkù wọn nítorí eléyìí jẹ́ ọkùnrin tàbí eléyìí jóbìnrin mo gbàgbọ́ pé ìdáńtọ́ iṣẹ́ rẹ yóò sọ̀rọ̀ fún ọ ìyẹn túmọ̀ sí wípé kódà kí ó jẹ́ ọkùnrin kò fúnni ní ìdánilójú àǹfààní aláìlẹ́gbẹ́ bó sì jẹ́ obìnrin kò túmọ̀ sí wípé iṣẹ́ náà yóò ṣe ojú rere fún ju ọkùnrin lọ pé obìnrin ni ẹ jẹ́ ká sanwó fún bí kò bá tiẹ̀ ṣiṣẹ́ náà dáadáa ohun tí mo mọ̀ ni pé iṣẹ́ oníkálukú ni yóò fọhùn fún show you the picture for magazine and you still carry pencil draw wetin you wan draw and yet na. sorry tell me the eleven time carry biro and mark all the style wey you wan make carry before you enter magazine ah ẹ̀rù mi ni pé mi ò mọ ibi tí mo ti máa dúró ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà náà lènìyàn tún ní láti sinmi láti lo oògùn ìsinmi kì í ṣe gbogbo àsìkò lènìyàn gbọ́dọ̀ máa ro ti owó owó owó a ní láti tẹ̀ ẹ́ jẹ́jẹ́ ká sọ tòótọ́ mi ò ní ohun tó ń bà mí lẹ́rù o kódà ẹ̀rù jákulẹ̀ kò bà mí ẹ̀wẹ̀ mi ò bẹ̀rù àṣeyọrí mo lè sọ wípé ẹ̀rù àṣeyọrí á máa bà mí ju ẹ̀rù ìjákulẹ̀ lọ nítorí bí ènìyàn bá ṣubú kò síbi tó ń lọ ju kó dìde lọ àmọ́ bí ó bá wà lókè ìjàkadì láti wà lókè kì í ṣe iṣu o àti ìpèníjà tó ń ti ìdánwò ìdí rẹ̀ hmm. ó rọrùn fún ènìyàn láti ṣubú bí ó bá wà lókè tó ń ṣe dáadáa ju ìgbà tí ó wà nísàlẹ̀ lọ nígbà téèyàn wà nísàlẹ̀ wà á máa ṣiṣẹ́ lójú méjèèjì àtòru àtọ̀sán ènìyàn á máa wo ọjọ́ iwájú ni bí o bá wà lókè ìgbà yẹn ni wàá rántí pé à mo lówó jẹ́ kí n jẹ̀gbádùn ní tèmi ẹ wo fẹ́mi o mo yá rọra ń lọ jẹ́jẹ́ mi ni. person come live hand work come dey sell um, fuel for cost money sebi na plenty money take to buy the fuel for market. na wow there is god o oh. seeing all this suffers with the suffering. fún ìgbafẹ́ mo fẹ́ràn láti máa lúwẹ̀ẹ́ tàbí wà létí omi kí n tún máa wa mọ́tò yàtọ̀ sí èyí mo fẹ́ràn láti ka ìwé tó dára. most importantly I love to watch cartoon. èyí tó tún wá ṣe pàtàkì jùlọ ah mo nífẹ̀ẹ́ kí n máa wo eré àwọn ọmọdé cartoon mi ò kí ń fi eré àwọn ọmọdé yìí ṣeré o. so bring three k so i go give una emma number. Uh, ah you better shut up there. Eh? sikiru for your life you carry your romance that time when you dey romance me you dey put my hope eh? you dey hide my hope. the rate of upcoming time. ìṣọwọ́ gòkè àwọn òṣèré ìwòyí ń yanilẹ́nu ó sì dùn mọ́ mi nínú púpọ̀ inú mi dùn sí i ní ìdá ọgọ́rùn-ún nígbà tí mo bẹ̀rẹ̀ bí ọdún díẹ̀ sẹ́yìn bí o bá ṣe nǹkan ọ̀pọ̀ ènìyàn á máa wù ẹ́ ṣùgbọ́n nígbà tí a ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ti ń ṣe ribiribi nínú iṣẹ́ yìí inú mi dùn sí i lọ́pọ̀lọpọ̀ ah, mi ò sí lábẹ́ ìdáyàfoni pé bóyá ẹnìkan máa gbàyè mi wò ó dàbí oúnjẹ ni. Look, it's like food látìgbà tí jọlọ́ọ̀fù ti wà kò lé àmàlà láàyè tiẹ̀ bákan náà iyán rírò kò lé iyán àfọdógún kúrò lóde nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ebi nǹkan tá à ń ṣe máa ń pa àwọn ọmọ nàìjíríà ohun tá a bá fún wọn ni wọ́n máa gbà àwọn ènìyàn ti ń di ìlú mọ̀ọ́ká látòrí two face De davido àti wizzy di àsìkò yìí àwọn ènìyàn ń sì di ìlú mọ̀ọ́ká ó yẹ yín náà àwọn mìíràn ò tí ì di ìlú wọ́n dẹ̀ sì máa di ìlú wọ́n tún máa dolówó ní orílẹ̀-èdè tó ní igba mílíọ̀nù ọmọ ìlú má ṣe bẹ̀rù lórí ohunkóhun tó o bá ń ṣe. this one no fit friend you i better pass andy wey go import accent from calabar. <laughs> see you <laughs> at least she no better pass you if she be get boyfriend uh, you now how many months normal how the thing dey do you for body.